بسم الله الرحمن الرحيم طاسين تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أي من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam ẹ̀yin tẹ́ ti ń tẹ̀lé wa bọ̀ wá látara ìyẹ̀jú tá à ń gbà nípa sọ́márì tafsir Quran àti tó wà nínú súrátù Naml ẹ̀rẹ́ tí ohun tá à ń fi ń sọ fún wa níjojúmọ́ o ọlọ́run ní òun ọlọ́run lòun sọ alukurani kalẹ̀ pẹ̀lú àwọn àyà mílò àyàtúmù kẹmàtó húnà ọmọlìkìtà wà uharu mutashabiha àwọn àyà mi ń bẹ tó jẹ́ pé tẹ bá gbọ́ nínú Quran ẹ ṣẹ̀ṣẹ̀ ronú sí ni o fa amma alladhina fi qulubihim zayg àníṣẹ́ àwọn tí wọ́n bá lánìyàn míì wọ́n sì mọ̀ tó àyà kúránì bó ti wù wọ́n iftiga alifitna gbogbo wọn ń ṣe yí láti fi dá fitina lẹ́rẹ̀lẹ́ iftiga ata àwílí wọ́n ń ṣe gbogbo èyí láti fi dàrú gbogbo ìtumọ̀ kúránì ní ọlọ́ni wọ́n máa yá alámùtà àwílà wú ìlàlà lẹ́yìn ọlọ́run sẹ́ni tó lè gbáyà Kùránì o a tún lọ síwájú pẹ̀lú súrátù lọ́jọ́ òní la parí súrátù nàm yìí ọlọ́run sọ ọtún sọ ọtún lọ síwájú nínú súrà yìí ọlọ́run sáwọn ọ̀pọ̀lọpọ̀ àpèjúre ẹjọ́ gbéǹde àlùkí ó máa ọlọ́run ni wàá yọ ó máa yòó ń fa òfin sórí. ففجأ من فِي السَّمَاوَاتِ ومن فِي الْأَرْضِ إِلَّا من شَاءَ اللَّهُ hey ọlọ́run ní tó bá jẹ́ ọjọ́ náà bá ṣẹlẹ̀ Ìsírafílì lọ fọn fèrè nílẹ̀ mẹ́ta àmọ́ tó bá ti fọn fèrè gbogbo ọdún àrùn tó wà lérí ilẹ̀ láti sámà ìlú mi ọlọ́run ìzàzù lè dí láti láàrú ìzàlá ìlú mi mímì kan ọlọ́run ní ìlàsàmà òǹfàtọ́ra wà ìzàlìbálò sórí yíra gbogbo ń tẹ́rí lódòdó ọmọ ọ̀dà gbogbo ọmọ rúpọ̀ ó ní gbogbo àwọn òkè tẹ́rí nìyí wọ́n sì mọ̀ ọ́ yìí ọlọ́run wa ka sámà tó bá ka bí envelope gbogbo ẹ̀ kò ní kún kẹjúwájú ọlọ́run ọba lọ kí ni wàá ṣẹlẹ̀ ọlọ́run ní tọ́ba wa dijọ́ náà wọ́n máa ń já abilẹ̀ hasana falahu khayru minha ọ̀hún mi ń fada ìyàwó má ìzìn àmínú gbogbo ẹnikẹ́ni tọ́ba sóore ọlọ́run lẹ́sẹ̀ rẹ̀ yọ yà lẹ́nu bọ́ba sóore kan falahu ashru amsalia lọ́kọ́ mẹ́wo orin lọ́mọ rí o orin wo làwọn àwọn wí náà ní kéèyàn odò wí kalimatu shahada la ilaha kéèyàn ó sokùn ẹbí pọ̀ wàhálà òkun ẹbí kọ́ọ̀tì àrọ́hìmà ànábi lọ́lọ́wọ́n fẹ́ gbogbo ẹni tí máa ń jókòó ẹbí náà gbogbo iná ẹni ká ṣe dáadáa ká ṣe sàárà ọlọ́run ní gbogbo ẹni ọba ti ṣe gbogbo owó yìí ńlọ́pọ̀ mẹ́wàá ní ọmọ ìgbà nínà òwe àmẹ́ni ọba ṣe kà á tó aláàánú lọ́lọ́run nǹkan tó ṣe ẹ̀sẹ̀ rẹ̀ kẹ́ tuntun náà lọ́lọ́run òfin ọlọ́wà ní kí ànẹ́bí ọ̀sọ́ o ìmì ànẹ́bí ọlọ́run ẹ̀mí wa ẹ̀sìn kẹsoso náà ni mo wá sí o àìsẹ̀sìn ká dúró lérí láìláìláìlá kátọ́mọ ṣẹbọ kátọ́mọ ọlọ́ọ̀lẹ́ ẹlẹ́bọ ká mọ wọnà ọlẹ́ ibi tá a mọ̀ lọ pàtẹ́wọ́ tá a mọ̀ jágbe mọ́ra wa ń bẹ̀ ọlọ́run sọ fáyẹ̀ bíi pé mo ka kúránì ò torí pé kúránì kì í sì ká mọ̀ ká lásìn wàá ká tẹ̀lé kúránì tàkìtìlá ẹ ka ẹ mọ gbọ́n tó lọ́hùn wí bẹ́ẹ̀ ni yọ mọ fún yín ló pẹ̀lú ọ̀rọ̀ ìwé òfin ni bá ti ṣe gbèsè ló gbé sí ayé wa ọlọ́run wa parí ara ẹ pé kúl ránẹbí mọ yín ọlọ́run wa kó lélẹ́ ká mú bí nílá ọlọ́run wa ó ṣe o ọ̀hún pé ò máa ṣe èyí tó kù là ń tọrọ dúpẹ́ fún ọlọ́run ọba yín ọlọ́run ọba ọpẹ́ ni fún ọlọ́run ọba ọlọ́run parí àyà rẹ̀ pẹ̀lú gbólóhùn yìí fún ànẹ́bí wa muhammad ibi tí tafsir wa tó ní dúró ní ìtasọ tó ṣe déédé àtọ̀dọ̀ ọlọ́run mm-hmm. èyí tó kú káàtó àìmọ́wá ni ò ọlọ́run ojogún rẹ̀ fún wa haza wasalaamu alaykum wa rahmatulah.